Yoruba Unit 36, Basic Dialogue, Dialogue for Learning. Ong, Ong, la, Rà Ong tó rà Ong tó rà Mori Ong tó rà. Mo rí ohun tó rà dára dára, wọ́n dára, wọ́n dára, ṣé wọ́n dára, ṣé wọ́n dára púpọ̀ púpọ̀ dára púpọ̀ dára púpọ̀ wọ́n dára púpọ̀ wọ́n dára púpọ̀ pé wọ́n dára púpọ̀ pé wọ́n dára púpọ̀ mo rò pé wọ́n dára púpọ̀ mo rò pé wọ́n dára púpọ̀. Ma! Ma! Njẹ o mà ǹjẹ́ o mà ma kíni ma kíni gbàgbé gbàgbé raṣu raṣu láti raṣu. láti raṣu gbàgbé láti raṣu gbàgbé láti raṣu mo gbàgbé láti raṣu mo gbàgbé láti raṣu pé mo gbàgbé láti raṣu. pé mo gbàgbé láti raṣu. The pronunciation used in this recording differs from the one shown in the printed version. Both pronunciations are correct. Ní Ní jẹ ní ìsinsìnyí yìí jẹ ní ìsinsìnyí yìí kí ló jẹ ní ìsinsìnyí yìí kí ló jẹ ní ìsinsìnyí yìí nǹkan kan nǹkan kan nílé. nílé Nkaka kan nílé nǹkan nílé ní nǹkan nílé ní nílé n kò ní nǹkan nílé n